nínú nǹkan táwọn èèyàn máa ń ṣe oògùn fún tó sì já sí pé oògùn halali ni èròjà halali ni àti yọ ti ẹbọ àti yọ kúrò àti yọ ti haramu àti yọ kúrò a tún wá rí oògùn tó ga sí pé èròjà rẹ̀ èròjà halali ni ṣùgbọ́n ohun tí wọ́n lọ lo oògùn yẹn fún ẹ̀sìn òṣèlẹ́tọ̀ọ́ ká fi oògùn kò lójú àpẹẹrẹ rèé àwọn èèyàn wọn a máa ṣe ọṣẹ ìpara ìyọnu ìyọnu pé tọmọdé bá ń rí mi kó mọ yọnu sí mi tágbà bá ń rí mi kó mọ yọnu sí mi tọkùnrin bá ń rí mi kó mọ yọnu sí mi tóbìnrin bá ń rí mi kó mọ yọnu sí mi wọ́n wàá lọ wá ewé ẹ̀yọ́nú ewé yeye ewé igbá ewé náà wọ́n ṣàjọ o wọ́n wà ní kí wọ́n tún kí wọ́n bá wọn wọ́n wàá lọ wọ́n wàá kó lọ́fíńdà bò ó tàbí kí wọ́n ṣe lọ́sẹ̀ kí wọ́n máa fi wẹ̀ wọ́n á pè ní ọṣẹ ẹ̀yọ́nú káwọn àjẹ́ kí wọ́n máa yọ́nú sí mi káwọn oṣó kí wọ́n máa yọ́nú sí mi yáà lọ gún ọṣẹ nítorí ẹ̀yọ́nú ayé. ìbéèrè ni pé ǹjẹ́ ẹ̀sìn wa Islam ṣó ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká ṣe oògùn halali nítorí ẹ̀yọ́nú no capital no gbogbo ayé ò lè yọ́nú sí ọ kò sí bó o ti fẹ́ ṣe kò sí ọgbọ́n tó fẹ́ ta sí wọn ò lè yọ́nú sí ọ tán. ìwọ máa ṣe tọlọ́hun ẹ ń bá nífẹ̀ẹ́ ọlọ́hun tó o bá ń ṣe tọlọ́hun yọmọ yọnu sí ọ. o ò lè máa han àwọn èèyàn léèmọ̀ kó o máa bà tiwọn jẹ́ kó o wá sọ pé o fẹ́ lọ sí ẹ̀yọ́nú ò ń bà tàwọn èèyàn jẹ́. iṣẹ́ ọwọ́ rẹ ò da ọwọ́ á lọ fẹ́ lọ sí ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú búnú so ẹ̀sìn wa kò rí ẹ̀yọ́nú ayé gẹ́gẹ́ bí àìlera tàbí àìsàn tá a máa fi oògùn kò lójú so kéèyàn máa jẹ́ ìdáhùn sí ìbéèrè oníbéèrè tó sọ wípé kànáfùrù tẹ́ ń bá lọ tẹ́ ń bá dà sínú ìpara ìyàn ọmọ nílọ́kì lọ́dọ̀ àwọn èèyàn irọ́ gbu ni o irọ́ lásán ni o ẹ̀sìn wa kò ní ká fi ewé àti egbò ká fi wá lọ́ọ̀kì lọ́dọ̀ àwọn èèyàn bíbẹ Allah ni àdúà nìkan sọ láàdójú ẹ̀kọ́ Allah pé kí Allah kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa àdúà láàmọ́ ṣe tá a bá ti ń ṣe àwọn àdúà súnà tá a máa fi tọrọ ààbò ọlọ́run ẹni tí Allah bá ti fi ààbò bò ohun tó kùkù ni kòǹgẹ́ dáadáa. kò ń gẹ́ ẹ dáadáa. àbúwá lọ tí omi bẹ̀ yẹn. o ní ìdíkọ́ ọlọ́gúnṣe ẹ̀yọ́nú ayé ẹ̀bẹ̀ àgbà ìyẹn kò sí nínú nǹkan tí Islam sọ pé ká sì torí ẹ ká sì torí ẹ máa wẹ ọṣẹ tàbí ká sì torí ẹ̀ máa da nǹkan jẹ tàbí ká sì torí ẹ̀ máa pa ká sì torí ẹ̀ máa fi ṣe nǹkan para. ìwọ ọwọ́ rẹ ni ó sọ iye òǹkà àwọn tí ó fẹ́ràn rẹ ìwọ ọwọ́ rẹ. ó gbé ọjà kalẹ̀ ọ ò tà wọ́n wá wọ́n wá wọ́n wá bọ́ wá ewé hàlálì àti egbò hàlálì àti lọ́fíńdà hàlálì wọ́n ní tọ́ba ti ń fẹ́lẹ̀ ìwẹ̀ tọ́ba ti ń fẹ́lẹ̀ ìpara ọmọ tà ajé ọmọ wá ẹ̀sìn wá kò ṣe lẹ́tọ̀ fún wa ká sì torí títà rírà ká máa wẹ ọṣẹ ká sì torí títà rírà ká ṣe àgbo ìtajà tàbí ọṣẹ ìtajà tàbí ìpara ìtajà. dípò yẹn àdúà àti ìlànà ọjà títà tí yóò là kó títa ìjàmbá fáyé òun ni ogun ìtajà tó o bá ń wé ọṣẹ ìtajà tá a ra èlùbọ́ kóńgò márùn lọ́wọ́ rẹ tá a gbé tá a tó kú sí kóńgò mẹ́rin tó o ta gàárì kóńgò kan fún wa tá a gbedele tá a bá golo mẹ́sàn-án a ní rajà ń bẹ̀ mọ́. ìpara ìtajà rẹ kò lè ṣiṣẹ́ torí pé ìjàmbá ló ń tà fáwọn èèyàn ọkọ sí ọwọ́ o jẹ́ télọ̀ wọ́n gbà sọ fún ọ ọba sọ jẹ́ òun lọ rèé òun lọ rèé wẹ ọṣẹ àwúre tí ó fi máa gbéṣẹ́ wá ẹni tó ẹni tó baṣọ ẹ̀ jẹ́ ká gbàṣọ wá mọ́ yóò tún wá máa sọ fáyé wípé ẹ mọ̀ gbàṣọ fún un. so ẹni tí ń tajà àtòníṣí ọwọ́ nọmba one àwọn àdúrà àzìkárù sọ̀bà àwàlùmọ̀sá ọmọ ṣe ẹlẹ́ẹ̀kejì ò ní ta ìjàmbá fáyé tó o bá ta ìjàmbá fáyé o ò ní tà mọ́ bó o bá ta ìjàmbá fáyé o ò ní rí ṣe mọ́. ọ mọ̀ pé ẹnìkan tó gbéṣẹ́ fún ọ tó o tírìtì ẹ̀ dáadáa gbogbo ayé ló ṣe dáadáa sínú òun fúnra rẹ̀ ní òpolongo rẹ̀ ẹni tó sì gbéṣẹ́ fún ọ tó kó tó bá ṣe ọmọ kó gbogbo ayé nu òun fún ara rẹ̀ ni òun máa pò kíkí káàkiri pé ẹ mọ̀ gbèsè fún o ògbówó iṣẹ́ ò ṣiṣẹ́ òun lọ àwúre tó fi máa ta ó lè ta so ẹ ń bá wá kóun máa tà kóun máa rí ṣe yálà òǹtajà yálà ó ń ṣí ọwọ́ òòdùn nímọ̀ àzìkárù sọ̀bá àwàlùmọ̀sá tánàbí kọ́ wa. lẹ́yìn náà iṣẹ́ ọwọ́ rẹ ò ní fi ìjàmbá kún ò ní tarọ́ ò ní ta ìjàmbá fáyé. sọ wá rí ajé tí wọ́n ní yóò wá òun ìwọ mọ̀ pé òòṣà kan ní jí ajé ni. ìgbàgbọ́ Yorùbá tó jẹ́ ìgbàgbọ́ ìbọ̀rìṣà o ní pé ajé onímọ̀jẹ́kìyàn ó tà wọ́n á sọ pé ajé ó wà o O ti gbọ́ ní ìsìn pé o gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ pé ẹbọ ni o gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ fi ajé ṣàdúrà fún yàn o gbọ́dọ̀ sọ pé ajé ó wà ajé ó tà á ajé ò lè ta nǹkan kan lẹ́yìn ọlọ́run so kókó kẹrin tá a sọ ní ìsìn ni wípé síwájú ṣíṣe oògùn hàlálì gan a gbọ́dọ̀ tún mọ̀ bóyá ẹ̀sìn wa o ó fààyè gbà wá ká ṣe oògùn hàlálì fún nǹkan náà ok mo ti wá mú mo ti fún wa lápẹẹrẹ nǹkan táwọn èèyàn máa ń ṣe oògùn sí tẹ̀sìn wo sì fààyè gbà wá láti ṣe oògùn rẹ̀ àwọn kan tún wá ń bẹ tó ga sí pé ó tún wá rú àwọn èèyàn lójú pé ṣẹ̀sìn wá fàyè gbà wá kásì ogun rẹ̀ bí àpẹẹrẹ. ọmọbìnrin tí ọyàn rẹ̀ tó kéré sọ́jọ́ orí ẹ̀ tó kéré gan-an tí ò ṣeé mú yan gan-an. tí ń tì í lójú ṣé ìgbàláyè wà fún obìnrin bẹ́ẹ̀ kó lo oògùn hàlálì láti fi ṣe ìyípadà ọyàn rẹ̀ bẹ́ẹ̀ ni torí deformity nìyẹn lára deformity ni any deformity lára any physical deformity ló ní medicine ẹni tó mọ̀ ló mọ̀ ẹni tí ó sì mọ̀ ò mọ̀. nídàkejì nígbà tá à ń sọ̀rọ̀ fíkì ìjọ ni àwọn tí wọ́n kórìíra pé kí wọ́n jẹ́ ìmọ̀mù fún wa wọ́n ka ẹni tí nǹkan ọmọkùnrin ẹ̀ bá kéré tá a pè ní baba kéke <laughs> tí èèyàn bá jẹ́ baba kéke só lè lo oògùn tí ó fi di baba ńlá. Ogun halali so lè lò sí tí ó fi di baba ńlá bẹ́ẹ̀ ni deformity ni physical deformity ló jẹ́ kíyàn ò jẹ́ baba keke. náà ló fà tó fi já sí wípé ẹni tí àtọ̀ rẹ̀ ò bá tó nǹkan deformity ni ó lè lo oògùn àlàálì láti fi boost ẹ̀. so tá a bá ti wá fẹ́ sóògùn kan tí wọ́n pè ní oògùn halali pé à èròjà rẹ o èròjà halali ni o a tún gbọ́dọ̀ mọ̀ só wà nínú ohun tí ẹ̀sìn fàyè gbà wá ká lo ewé àti egbò fún. ohun tá a lò sí ìbàjẹ́ halali a gbọ́dọ̀ mọ̀ bóyá ó wà nínú nǹkan tí ẹ̀sìn fàyè gbà wá ní ìsìnkíyàn parí kí obìnrin kó parí deformity ni ewé àti egbò wà táwọn èèyàn mọ̀ tó ga sí pé tí bá fi ń fọ orí rẹ̀ irun ó wà ní ìsìn ṣé bí ẹ̀yin ọkùnrin náà ń fi ewé àti egbò ẹ fi ń pa àgbọn yín irúgbọn yín sì ń jáde yanturu. bọ́ọ̀ bá mọ̀ lọ́ọ́ mọ̀. bọ́ ọ̀ bá mọ̀sẹ̀ lọ mà wípé oògùn halali a tún gbọ́dọ̀ mọ̀ bóyá ó wà nínú nǹkan tẹ́sìn fàyè gbà wá ká sí tàbí ó sì ń bẹ. so ẹ̀sìn fàyè gbà wá láti ṣe oògùn tá a fi rí lọ́ọ̀kì ẹ̀sìn ò fàyè gbà wá tá a lọ sí oògùn kan ìpara kan tí ó mọ dáàbò bò wá. bákan náà irú eléyìí tí ẹlẹ́dà ẹ̀fọ́ pampasì di yín tẹ́ẹ̀dà sẹ́sẹ̀ tásàsí òfin ní ràn yín má sì rú oògùn bẹ́ẹ̀ ẹ̀sìn wa kò fàyè wá ká lo nǹkan ẹ̀gbin nǹkan ẹ̀gbin kálá fẹ́ fi ṣe ìwòsàn. níparí kí wá ní ìdájọ́ òògùn kí ni ìdájọ́ òògùn nígbà tí òògùn pín sí mẹ́ta ta ní ìpín kìíní ni òògùn ẹbọ ìdájọ́ tí ń bẹ fún ẹbọ tá a kà lẹ́ẹ̀kan yẹn ni ń bẹ lórí òògùn ẹbọ lọ tún ìdájọ́ ẹbọ gbọ́ ìdájọ́ tí a wá kàálẹ̀ fún ẹbọ òun náà ní bẹ lórí kí ni oògùn ẹbọ ìyẹn ni pé oògùn tó o bá ṣe tó bá fi la pé òun jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run lẹ́yìn àlọ́ tàbí òun pé nǹkan mi lẹ́yìn àlọ́ sí ẹ̀sìn ẹ ti bàjẹ́ tó o bá kú lórí oògùn yẹn Allah ò ní foríjìn ọ iná gbére ló sì wọ̀ ọba àpẹẹrẹ ẹ mùsùlùmí islam ẹ ti bàjẹ́ lórí oògùn ẹbọ ìsọ̀rí oògùn kejì oògùn haram oògùn haram ni bí kéèyàn máa fọtí lóògùn bí kéèyàn mú ẹlẹ́dẹ̀ kó fi ṣoògùn bí ẹran òkú ń bété kó fi ṣoògùn tó bá ti já sí pé ọ̀wọ́ kó jẹ́ èròjà haramu nìkan ni ò dẹ́ṣẹ̀ sọwárí òdiwọ̀n ìyà tọ́lọ̀ ń wá gbé kalẹ̀ fún pé o fi ọtí lò ó tàbí o fi ẹlẹ́dẹ̀ lò ó Allah nìkan ló mọ̀ Allah nìkan ló mọ̀ bọ́ ọ bá kúlé lórí bọ́ bá wu àláwò yọ forí yín ọ o kú sórí àràámù ogun ògùn àràámù tó sì wọ́ lọ́run yóò jẹ́ ọ́ ń yà. ìsọ̀rí ògùn kẹta ògùn halal ogun halal ni ẹ máa ṣe ẹni tó ṣe ògùn halal tá a jẹ̀yà lọ́dọ̀ yóò sì gbà láadá lórí pé ohun tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ nìkan ló ń lò láti fi kojú ohun tí ẹ̀sìn ní pé a lè ṣe oògùn fún tá a lè ṣe oògùn torí rẹ̀ tí ó sì ní gbégbá ọ̀nà ẹbọ nítorí náà mo lérò pé gbogbo àlàyé tí mo ṣe ìpátá yóò máa jẹ́ èsì fún àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọṣẹ eyín ọṣẹ eyín tẹ́nba bí ọ lè nìsín pé kí n dájọ́ ọṣẹ eyín kí ló wì ṣé ẹ̀sìn fàyè gbà wá káàtì torí pọ́ mọ́ fẹ́ hun eyín ká gun ọṣẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ohun tí ẹ̀sìn fi fààyè gbà wá pé tó bá gé bàbá kékeré o lè o lè lu ọṣẹ tó máa fi wọ́ tàbí <laughs> tàbí kírímù tí wọ́n bọ̀ ṣe tí ó fi di bàbá ńlá tàbí tí wọ́n bọ̀ fi oyin àti nǹkan ewé tó fi pò ẹgbẹ́ tó ti ń gbé tó ti ń gbé lura bàbá kékeré ó di bàbá ńlá ìtẹ́sìn fìfàyè yìí ń gbà wá lẹ̀sìn wa nífà ìgbà wa wípé tí eyín bá fẹ́ yọ tí ń dọmọ láàmú tí ń fọ́ lórí tí ń rólá pé a lè lo oògùn tí ó fi já rọrùn fún kì ṣe é wọ̀ ṣe é òfin tó de ti bàbá kékeré ló di ti eyín náà náà ló de òfin tó de ti baba kékeré tó o fẹ́ sọ di baba ńlá náà ló de ti ọyàn tó o fẹ́ sọ di èyí tí ó tí ó tí ṣe gbámú náà ni ó de ti eyín oògùn eyín ń bẹ so nígbà míì ọmọ ó wu eyín wọ́rọ́wọ́ nígbà míì a máa mú ìnira lọ́wọ́ ọlọ́run ò sì fẹ́ nira fún wa ló fi fi oògùn sí sábà bí ìlera àtá ọmọ tí ó bá tètè rìn ọmọ tí ó tètè rìn ọmọ tó tó rìn tẹsẹ̀ rẹ̀ ò wá dìde deformity ni any physical deformity in human system in human body medicine ẹ̀ wà any deformity but unfortunately àwọn èèyàn kan máa yanu wọn kan máa ní ẹ kíní kan ẹbọ ní ẹ kíní kan ẹbọ ní ẹ lọ gbẹ bọyé o ẹ lọ gbẹ bọyé alihamudulilayi mi ò gbọ́ nù tàn pé wọ́n gún ọṣẹ yín fèmí wọn ò sì gún ọṣẹ kí n lè rìn fún mi ṣùgbọ́n tèmi ń tà sọ ni wípé èwo lẹbọ èwo ni haramu èwo ni halali. torí pé halali wà lọ́tọ̀ haramu wà lọ́tọ̀ ṣíríkù wà lọ́tọ̀ a gbọ́dọ̀ dá gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn a sì lè ti torí pé àwọn òbùkátà fi ok ká wá sọ pé kẹ́ni tó bùkátà sí kọ́ mọ́ lò ok ọmọ tí ò tètè rìn bí àpẹẹrẹ ṣé wọn è gbé lọ sọsibítù tí wọ́n ya x-ray fún ẹ́n tí dókítà rẹ̀kọ́mẹ́ndì àwọn oògùn kan tí ó mọ̀ lò fún ṣégun ló fi gbára mú ohun tá a lè yanjú ní hospital a lè yanjú ẹ̀ náà nílé pẹ̀lú èròjà halali ní ọ̀nà halali pẹ̀lú àdìsọ́kàn sábàbí. so níparí ìgbàkigbà tá a bá ti fẹ́ ṣe oògùn kan ká máa rántí gbogbo àwọn ẹ̀kọ́ yẹn pé ṣé kìí ṣe ẹbọ ṣé ò yọrí sẹ́bọ ṣé kò ní èròjà àràmù nínú ṣó jẹ́ kìkìdá hàlálì ọ̀nà ìlò rẹ̀ ṣé ò gbégbá ọ̀nà ẹbọ bákan náà ká sì ní àdìsọ́kàn wípé sábàbí ni bákan náà ṣé násù ò sọ pé a titori ti torí ẹ̀sùn ògùn mo tún rántí ọ̀kan ní ìsìn ogun fẹ́ràn kí n taari ẹ̀ sí ọ ogun fẹ́ràn sóògùn ẹbọ ni sóògùn haramu ni sóògùn halali ni ogun fẹ́ràn ẹbọ ni ànábì ní iná tiwala àtiwala ní ń pè bẹ́ẹ̀ ogun fẹ́ràn ẹbọ ni kí ló fà tó fi jẹ́ bọ òní wípé idán ni oògùn ìfẹ́ràn idán ni oògùn àjàtúká idán ni oògùn ìfẹ́ràn idán sì ni oògùn kíni o àjàtúká wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀mí àìrí ni ló mú kàníbi sọ pé iná rúkọ wàtàmáhìm wàtíwàlá ṣìrìkùn gbólóhùn tá à ń pe nǹkan mì lẹ́yìn ọlọ́run bẹ̀ àti tàmáìmù àwọn gbẹ́kúdè àwọn ìgbà ìfúnpá nǹkan nǹkan ní ń pè ní tàmáìmù wàtíwálà àti oògùn ìfẹ́ràn ṣíríkù ni torí pé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn pátá ló ní í ṣe pẹ̀lú péyàn ń pe nǹkan mì lẹ́yìn ọlọ́run ló sì ní í ṣe pẹ̀lú péyàn gbára ti nǹkan mi lẹ́yìn àlọ́ọ̀ pàápàá jùlọ àtàmáyìn torí ẹni tó di nǹkan mọ́ra ó lè ní ẹ sá mi kò ní ràn mí ó lè ní ẹyìn òun níbọn kò ní ràn òun ọ ò gbára lọ́lọ́hun tó bá ní kí wọ́n sá ọ kò ní ràn ọ ẹ ń bá gbára lọ́lọ́hun kì í wí báwọn nǹkan mi ló gbára lé ẹ ń bá ní kí wọ́n ta òun níbọn kò ní ràn òun kò gbára lọ́lọ́hun ẹni tí ó bá sì ti gbára lọ́lọ́run tó gbára lé nǹkan míì ó ti dẹ́lẹ́bọ. aláwọ̀ fi wá sí kòǹgẹ́rẹ́ ààrẹ ọjọ́ mùsùn olókùn eléyìí tí a sọ yìí kí aláwọ̀ kó jẹ́ kí a gbọ́ yí dáadáa kí aláwọ̀ mọ̀ sí wa ní ẹlẹ́bọ ńlá kó sì mọ̀ sí wa ní ẹlẹ́bọ kékeré bákan náà kí aláwọ̀ mọ̀ sí àìsàn lẹ̀ lára wa tó já sí pé tá a bá tí ì mu tá a bá tí ì jẹ ewé tá a bá tí ì jẹ egbò táà ní nísinmi ọlọ́run mọ́ sínú àìsàn sí wa lára ètò yìí ń bẹ lára wa tẹ́lẹ̀ ọlọ́run ọba àfi ọlá ìjọkan ṣoṣo rẹ àfi bẹ̀ ọ́ àfi ọlá pé anta ṣáàfi láṣìfà à ìlà ṣìfà àwùkà àfi ọlá gbólóhùn yẹn àfi bẹ̀ ọ́ pé ìwọ ni ọba olùwòsàn kò sì sí ìwòsàn kan àfi ìwòsàn rẹ wo ẹnìkọ̀ọ̀kan wa sàn lórí àìlera tí bá ń bẹ fún wa má sì wá ní ẹni tí ó mọ ẹni tí yóò mọ káàkiri ilé olóògùn má sì wá lẹni tí ó mọ káàkiri ọsibítà àtàwa àti àwọn aráalé wa àti gbogbo ẹni tí ó nífẹ̀ẹ́ òdodo ọlọ́run má sì wá ní aláìsàn má sì wá ní fòní kúfọ̀lá ọlá ìjẹ́ ọ̀kan ṣoṣo rẹ subhanaka wa bihamdik. أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك